aṣojú ilẹ̀ Sudan rọ àwọn ọmọ Nàìjíríà láti padà sílùú àwọn tógun bá ti parí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún yìí ni Muhammad Yusuf tí í ṣe aṣojú ìjọba ilẹ̀ Sudan lórílẹ̀‐èdè Nàìjíríà rọ àwọn ọmọ Nàìjíríà tí ogun ṣẹ̀ṣẹ̀ lédè láti ìlú wọn ọ̀hún láti darí padà síbẹ̀ nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ padà Yusuf tó ṣàpèjúwe ilẹ̀ Sudan bíi ilé tàbí ìlú kejì fáwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣiṣẹ́ àtàwọn tí wọ́n ń kàwé sọ pé láìpẹ́ yìí ni ọ̀rọ̀ ogun ọ̀hún yóò dìtàn lálẹ́ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù karùn-ún ọdún yìí ni ọ̀wọ́ kìíní àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sá kúrò nílùú Sudan láti inú oṣù kẹrin látàrí ogun tó ń fojoojúmọ́ le sí i nílùú náà balẹ̀ sínú pápákọ̀ òfurufú Nnamdi Azikwe tó wà nílùú Àbújá ní nǹkan bíi aago mọ́kànlá àbọ̀ alẹ́ kò pẹ́ púpọ̀ táwọn èrò Sudan alákọ̀ọ́kọ́ dé sílùú Àbújá láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ni Yusuf sọ̀rọ̀ tó ní òun nígbàgbọ́ pé gbogbo nǹkan kò ní pẹ́ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ nílùú àwọn ọ̀hún ó láwọn ọmọ ogun ilẹ̀ àwọn yóò gbàkóso apá ibì kan láìpẹ́ kúrò lọ́wọ́ àwọn ikọ̀ aláàbò ayárabíàṣá kan Rapid Support Forces RSF pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Libya Libya National Army Wagner Group àmọ́ tó ní kò ní sí ọ̀rọ̀ àjọsọ kankan láàrin àwọn sọ́jà àtàwọn ikọ̀ RSF ọ̀hún ó ní ó dùn mí mo sì bẹ̀ yín fún nǹkan tó ṣẹlẹ̀ lọ́hùn yẹn ṣùgbọ́n bákan náà inú mi tún dùn láti rí gbogbo ẹ̀yin tí ogun lédè láti Sudan yìí láyọ̀ àtàlàáfíà a pé a ò pàdánù ẹ̀mí kankan àwọn ọmọ Nàìjíríà ti dé láti ìlú wọn kejì báyìí sí ìlú abínibí wọn ìrètí mi ni pé wọn yóò tètè ṣe gbogbo nǹkan tó yẹ láti mú Sudan padà bọ̀ sípò tí àtúnṣe gbogbo níbi tó bá yẹ yóò sì gbéra sọ nígbà tó ń fi wọ́n lọ́kàn balẹ̀ láti má ṣe kó èrò pé àwọn máa padà sílùú náà dànù ó ní ẹ sì tún lè padà wá sí orílẹ̀-èdè yín kejì láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yín nígbàkúùgbà tó bá wù yín fáwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ ajé níbẹ̀ lórí ọ̀rọ̀ àsọyépọ̀ lóòótọ́ ni pé wọ́n ti ń gbèrò láti tọwọ́ bọ̀wé àdéhùn pé kí wàhálà ìjà àti ìpànìyàn látàrí ogun yìí láti mọ́wọ́ róná fún odindi ọjọ́ méje ìjọba ilẹ̀ Sudan ti fọwọ́ sí àdéhùn yìí ó sì ti gbà pé kó wáyé nítorí ìgbáyégbádùn àwọn èèyàn káwọn èèyàn tí wọ́n wà nílé àtàwọn tí wọ́n há síbi tí kìí ṣe ààyè wọn lè ríbi jáde síta láti ra àwọn nǹkan tí wọ́n nílò bíi oúnjẹ omi oògùn àti ilé gbígbé báyìí ni aṣojú náà sọ Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín